سبحانك ربي سبحانك سبحانك سبحانك ما أعظم شانك eléyìí ni mo fi kí ọlọ́wọ́ ọba mi ọba àlekè ọlá ọba tó mú wa bẹ̀rẹ̀ Ramadan láyọ̀ àtàlàáfíà tá a sì bá a débi tá a bá a dé lénìí ẹ eh, ọlọ́run ò o ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o kì í wa o kì í wa o kì í ṣètè wa ẹ̀dá ọ̀gbọ́n ọlọ́run ọba nìkan lọba tó gbọ́n la hawla lana wala quwwata illa bika ya Allah wọ́n náà lọba tí ń darí wa wọ́n náà lọba tí ń darí ètò ayé wa wọ́n náà lọba tí ń ṣètò jẹ imú wa wọ́n náà lọba tí ń ṣètò níná lílo wa wọ́n náà lọba tí ń ṣètò kásùn kájí wa wọ́n náà ni ó àlẹ́lòmí àfiwọ́ ọlọ́run ọba wọ́n náà lọ sẹ́wà kùdò ní àdúpẹ́ tí kì í ṣe pé ọlọ́run ọ̀pààyàn látìgbà táwẹ̀ ti bẹ̀rẹ̀ àìmọye àwọn táàjọ bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n bá wa débi tá a bá dé yìí ẹlòmíì ń bá wa débi tá a bá dé yìí ṣùgbọ́n kò wà lálàáfíà ara rẹ̀ mọ́ àlàáfíà ló fi wọnú àwẹ̀ àmọ́ ti bọ́ sí nǹkan mi báyìí ọlọ́run o àwa dúpẹ́ tiwa o ọlọ́run ṣàgbà ọpẹ́ wa eléyìí mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tí wọ́n sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé hmm. ẹ ti mọ̀ bí ìṣe wa bá a ti ṣe é lónìí náà nìyẹn orúkọ mi ò yí padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ hmm pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá ètò tòní yóò dùn gbẹ́gbọ́n ọ̀tún kan sí mo ti sọ fún yín pé àwọn topics tá a gbé yẹ̀wò ní Ramadan àtọdún yìí àwọn topics tó yẹ pé ẹlòmíì kì fẹ́ gbọ́ ni a ṣe topic kan láyé láìpẹ́ nígbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ tá a sọ̀rọ̀ ń pa bí ẹbíyàn bá kú ní Islam kí ni nǹkan tí bó lẹ̀ tọ́ òkú bó lẹ̀ ah ẹlòmíì bẹ̀rù pé eh, lélẹ́yìn afa kan wá pè mí inú rẹ̀ dùn púpọ̀ pé ah irú àwọn topic táwọn afẹ́ máa gbọ́ ni so that yóò jẹ́ káwọn yẹn máa prepare mind wọn fọjọ́ ni torí pé ọ̀ràn àyàn ni gbogbo ẹni ọba wáyé pátápátá yóò padà lọ́njọ́ kan náà ni ìdí ni àdẹ́gbẹ́ lẹ́yìn náà ntọ́jọ́ bẹ́ẹ̀ náà láti mójútó pẹ̀lú ògbọ́lọ́ insha Allah ta'ala torí pé àwọn afáwà tí wọ́n bá wa sí yànnà náà gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n ti wà ń bí pẹ̀lú mi ṣùgbọ́n kó tó rí pé màá gbé wọn wọlé ẹ̀yin náà má bàa ti máa ṣètò wa nígbà yìí a ó kọ́kọ́ lọ lè wo eré oníṣe wa eré ìtàgé wa tá a pè ní ẹ̀kọ́ Ramadan a lọ wò ó tàbá wa bọ̀ láti bẹ̀ àwọn adarí sílùú lọrin lọ́dọ̀ bàbá wa alálùkùránì tábà wá kú olùlọrin tá a padà sínú stúdíò ẹ wàá bí mi àtàfà mi pàdé àfà wo ni mò ń sọ ẹ padà mọ wọn tá mọ wọn tá a bá dé bísímìlà ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alábàárìkà tí ń bọ́ sójú wòran yín mo rò pé ẹ gbádùn lẹ́kṣọ̀ bàbá wa alálùkùránì tẹ wò tán yìí láti ìlú Ìlọrin ọlọmọsàbà bàbá wa lẹ́sàn rí wọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá hawla wàlá quwwata illa billahi ilẹ̀ àríyá mo sọ fún wa pé àwa tá a bá fẹ́ pé bàbá ẹ pọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one inshallah baba wa alálùkùrá ni wọn á bá yín sọ̀rọ̀ kí ọlọmọ sàgbẹdọ ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe dáadáa fẹnì kọ̀ọ̀kan wa kó jáde bàbá náà pẹ́ ọlá àwọn ẹni Ah, gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún wa kó tó di pé mo lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan wípé àwọn àfáà ńlá ni gbogbo alú ni òdú sì ni wọ́n nílé iṣẹ́ Orísun wọn kì í ṣàìmọ̀ fólóko torí pé lọ́dọọdún náà ni a máa ń jàǹfààní mímọ̀ wọn bí ààyè náà ti há tó a sì bẹ̀ wọ́n kí wọ́n wá ààyè fún wa lọ́dún yìí náà wọ́n sì tún gbìyànjú wọ́n tún wáyè fún wa kí ọlọ́run dákun mọ́sà jẹ́ àárín wọn pé àwọn náà ni àfáwọn àgbà fadila sheikh Ali imam uthman an-nufawi asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àfa àgbà ni wọn nínú àwọn àfáwọn àgbà nínú àwọn nukọ́bàtà markaziyin náà ni wọ́n wà kí ọlọ́run mọ́sà jẹ́ kí àárín wọn pé àwọn ni wọ́n di island mú kí ọlọ́run mọ́sà bá dúró tì yín.

àti tó ẹsẹ̀ fẹ́ àti tó ti fẹ́ ti pẹ́ gbogbo wọn àti wá dẹni tó fẹ́ tó bọ́ sílé òpó báyìí wọ́n ń pe kíní kan ní òpó ẹ̀gọ́ wọ́n tó bá wà mọ̀tún tó ń pè lópó òun la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́yìn a fẹ́ sọ̀rọ̀ nípa òpó ìgbélé obìnrin tọkọ rẹ̀ kú jọ́ mélòó ni ó lò nù ilé kí là ń pè ní òpó gan-an àwọn bàbá ní ọ̀yànjú ẹ̀ fún wa bàbá ẹ dákun ibi tá à ń lọ láàárọ̀ yìí nìyẹn نعم آه الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاة والسلام على رسوله محمد المبعوث سراجا منيرا وعلى آله وصحابه ومن والله بإحسان إلى يوم الدين آمين adúpẹ́ fún ọlọ́run ọba tí ó sọ alukur'an kareem kalẹ̀ سو رمضان ramadan gẹ́gẹ́ bí ọlọ́run ọba alekọ́lá fúnra rẹ̀ ti sọ fún òjíṣẹ́ rẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run wá ní kúránì yìí kò sí wíwọ́ ń bẹ̀ kò wọ́ síbì kan tí àwọn onímọ̀ sọ pé ìtumọ̀ wípé kò sí wíwọ́ ń bẹ̀ náà ni pé kò sọ̀rọ̀ irọ́ kò sọ̀tàn irọ́ kò pàṣẹ irọ́ kò kọ nǹkan irọ́ hmm. wọ́n ní lójó sọ pé kọ yíman ló fi tẹ̀lé ìyẹn ni pé mustaqim gbogbo òfin tó wà ń bẹ̀ dúró déédéé ètò tó wà ń bẹ̀ dúró déédéé ètò kan ń bẹ̀ dúró déédéé òun ni kùránì fi ká gbogbo nǹkan tí ń jẹ́ ìṣẹ̀mí ẹ̀dá ọlọ́run kódà kò ń ṣẹ̀dọ́ ọmọ ènìyàn nìkan ìṣẹ̀mí ẹ̀dá ọlọ́run láàyè àti níkú láyé àti lábẹ́ ilẹ̀ àti níjọ́ gbẹ̀ndàlì kìhámà ìkẹ́ ọ̀nà ọlọ́run kó bá nàbí wa Muhammad àti àwọn aráalé àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ lẹ́ẹ̀kan sí akíwakú iṣẹ́ takuntakun ọlọ́run kí ó mọ́sá pẹ̀lú ọkùnrin ràn wá lọ́wọ́ iléeṣẹ́ náà tí a ti ń ṣiṣẹ́ yìí ọlọ́run mọ́jọ́ máa kọ̀dà sí ibú ọlọ́run mọ́sá tì wá lẹ́yìn eléyìí tí a gbé wá lé ní tí a ní ká wá yanjú nípa opó nǹkan méjì ni ó kó dání lárúbáwá méjèèjì wọ́n ń pè kan ní alẹ́hìdà wọ́n ń pè kan ní alẹ́hìdáàd méjèèjì sopọ̀ mọ́ra wọn ni tí ọkùnrin bá ṣaláìsí tọ́lọ́jọ́ dé gẹ́gẹ́ ati pé a ti mọ̀ pé àwáyé kú ò sí ọjọ́ ló oníkálukú ò mọ̀ ó yé oníkálukú pé òun ó wáyé wá kú ètò ọlọ́run náà wá ní ó lè jọkọ ni ó fi ìyàwó lẹ̀ ó lè jẹ́ ní ìyàwó ni ó fọkọ lẹ̀ kò sí ìtí ìṣẹ̀lẹ̀ àmọ́ tó bá wá ṣẹlẹ̀ wípé ọkọ lọ ó fi ìyàwó lẹ̀ báwo ni ìyàwó òun ó tẹ̀ ṣe lẹ́yìn ẹ̀ ǹjẹ́ ó tẹ̀ gbélé fúngbà kan ǹjẹ́ ó ní àwọn nǹkan kan sí ǹjẹ́ ó láwọn nǹkan kan tí ò ní ìyẹn ni ó papọ̀ ní méjèèjì fi ń jẹ́ al-iddatu wal-ihdad al amú látara òǹkà òǹkà ní jẹ́ idda òun là ń pè ní opó yẹn ni pé òǹkà ọjọ́ mélòó lọ́lọ́run ọba subhanahu wa ló fi ní kó gbélé lẹ́yìn ọkọ tọkọ bá papòdà ìgbà wo ló tó lè jáde ìgbà wo ló òyìnbó ń pè é ní waiting period àsìkò tí ó fi dúró ẹlẹ́ẹ̀kejì ni morning morning yẹn ni alhidad yàtọ̀ sí pé ó ń gbélé kò jáde àwọn nǹkan tí ò gbọ́dọ̀ ṣe tó já sí pé ẹni bá ti fojú kan èèyàn ó mọ̀ wípé a nǹkan ṣe léyìí ó ṣàfẹ́kù ọkọ̀ méjèèjì ni Quran àti hadith sallallahu alaihi hadith anabi sallallahu alaihi wa sallam ló dá sí tábà lọ́nu alukurani karim quran two suratul baqara aya two hundred and thirty-four ẹ̀rí bó ṣe tó two three four two hundred and thirty-four ọlọ́run ọba ọba àlekẹ́ ọlásọ fún anábíwá muhammad bàdà bisimilahi rahman rahim oní wàlẹ́dínà yutawa fáwọn minkum wàyàdàrúnà azọ̀wájàm yàtàrọ̀ bàṣnà bí anfusìnà. arba'ata ashhurin wa ashara sadaqallahu alazim ọlọ́run ní ẹ̀rí àwọn tí ọlọ́jọ́ dé tí wọ́n mú wọn kúrò láyé nu yín tó papòdà yadharuna azwajan tí wọ́n fi àwọn ìyàwó lẹ̀ yálà ìyàwó kan ni àbí méjì gbogbo yi. kò ó ṣe pé bóyá ó bá ti yíyà lé bá ti ṣe òun nìgbà àkọ́kọ́ kò kàn ti gbẹ̀yìn kò kàn tààrin kò sí ṣe pé ìgbà àkọ́kọ́ ti darúgbò kò kàn tààrin nìkan ló kàn kò kàn ti gbẹ̀yìn kò wá sọ pé igi kékeré lòun nìkan ló lo òun lọkọ ń wọlé sọ́dọ̀ rẹ̀ gbogbo wa kò kàn tààrin gbogbo wọn lójọ kan yàdárù na àzẹwà àjàn tí wọ́n fi àwọn ìyàwó lẹ̀ ẹ rí i pé àzẹwà àjàn lólò so ó fi ìyàwó ó bẹ̀rẹ̀ látòrí méjì mẹ́ta bẹ́yọ̀ ọ̀kan ọlọ́ni yàtàrọ̀ basna àfúnṣe àbáta àṣà àwọn ìyàwó yìí wọ́n gbọ́dọ̀ ní sùúrù kan gbélé kan tẹra wọn nú kan fira wọn lẹ̀ kan wà nínú ilé kan jìnà sí àwọn nǹkan kan nígbà mélòó oṣù mélòó àbọ́dún àbọ́sẹ̀ rárá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fi àlà sí àwọn oúnjẹ oṣù mẹ́rin wà áṣà àti ọjọ́ mẹ́wàá ìyẹn ni ìdà kò sí lọ́kábọ̀ ń bẹ̀ ìdà tó wà fat gẹ́gẹ́ bó ṣe já sí pé ìdà tá a sọ wípé opó yìí náà sì ó pín sí méjì nínú Islam Islam tí àwọ̀ bá wà láàrin ọkọ àtìyàwó táyanjú ẹ̀tì tó padà ìgbéyàwó padà forí sọpọ́n ìyàwó ò gbọ́dọ̀ gbéra lẹ́ẹ̀kan náà kó lọ fọkọ míì ó gbọ́dọ̀ ní sùúrù ìyẹn ni iddatu tolak opó nìyún náà opó ẹni akọọlẹ, mutọ́lákọ̀ so iddatu wafati òun náà ní kejì ní tá a mẹ́nu lé ní àárọ̀ yìí òun ni opó ẹni tí ọkọ kú àlà opó ẹni tọkọ kú kò sí kálọ ọmọ ẹ̀wọ̀n ń yọwọ́ oṣù mẹ́rin àti hmm. nígbà oṣù àti yóò gbàrà tọkọ bá ìjọhun là á bẹ̀rẹ̀ sí ní kà á kì í ṣe ìjọ tí wọ́n sin ọkọ kì í ṣe lẹ́yìn ọjọ́ mẹ́jọ náà tọkọ bá ti dákẹ́ lé báyìí tọkọ fáwọn pé tọ akọrin o lágbájá ti jáde láyé o ìyàwó ti bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ yóò wá fi ọjọ́ oṣù ti ojú ọ̀run tòṣùpá òun ni ó wá fi kà á yóò ka oṣù mẹ́rin yóò ka ọjọ́ mẹ́wàá nínú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí tó lò yìí àtàgbà gẹ́gẹ́ mo ṣe sọ àtọmọdé àtobìnrin tọkọ ti wọlé tọ̀ àti tọkọ wọlé tọ̀ ó lè ṣẹlẹ̀ amọ̀bẹ̀lọ́hún kọlọ̀mọ́jà rí náà ni àmọ́ àmọ́ rí lẹ́kọ̀ọ̀kan wọ́n lè parí ètò ìgbéyàwó sí kan ti so igi tán kọkọ̀ dákẹ́ wọ̀làm yẹkún yẹ́dẹ́ kò bí a kò wọlé tọ̀yàwó ẹ̀ tòun ti bẹ́ẹ̀ sọ wọ́n ti so igi náà ìyàwó yìí náà lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹni tí ò ní lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ó lè kéré síbẹ̀ àbí kó jìnà síbẹ̀ òun ni alhamil òun ni olóyún nítorí pé nusuratu tolak ọlọ́run ọba ọba àlékẹ́ọ́lá verse four suratu tolak àyà kẹrin ọlọ́run sọ fún wa wípé wa ulatul ahmal hmm. ajaluhunna. àyàgbáná hemla hmm. ọlọ́ni ẹ̀rí àwọn olóyún àgbà ẹ̀rí ọwọ́ lo ajal kò wá ló kẹ́mà ìdá ń ó lo ajal ìgbà wọn táwọn ó lò àyàdáná hemlahunna hemla hemlahunna kí wọ́n fi bí ọmọ wọn ìyẹn la fi sọ pé ó lè pẹ́ ju oṣù mẹ́rin lọ ó lè mọ́ tó oṣù mẹ́rin kọ́dọ̀ ó lè mọ́ tó ọjọ́ ó lè mọ́ tó ọ̀sẹ̀ kan ẹni ó ọkọ wa jáde láyé eh, ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó dijọ́ kẹta ó bímọ ó parí opó ẹnu. Allahu akbar. àmẹ́nu ó tẹ̀sẹ̀ lóyún tó ṣẹ̀ṣẹ̀ lóyún tọkọ wa jáde láyé tọmọ pé wọn ò lò yóò ju oṣù mẹ́rin lọ ó gbúdọ̀ gbélé títí tí ó fi bímọ ọmọ wa lóṣù mẹ́sàn-án ó dọ́sẹ̀ méjì ní àbó wa lóṣù mẹ́sàn-án ó lé ọ̀sẹ̀ méjì ní àbó wa lóṣù mẹ́wàá nítorí àmọ́ sọ pé oṣù mẹ́sàn-án oṣù mẹ́sàn-án ni. ìmọ̀ ìjìnlẹ̀ jó yé wa àwọn obìnrin tó ń bímọ náà fi yé wa pé kèé sábà sí oṣù mẹ́sàn-án gérégé ìsídà kó lé àbí kó dí hmm. àmọ́ kó bí ni. bákan náà la rí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam. èyí tí wọ́n sọ fún wa pé nínú sọ̀rọ̀ bukhari wọ́n ní arábìnrin kan wọ́n pè ní subaiyatul el aslamiya radiyallahu anha àwọn sahaba ni nafasat ayé wàlàdá tí ó bímọ bada wafati zawjiha lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ papòdà bìlàyálìn láwọn ọjọ́ díẹ̀ kan fàjá àti nàbíyá sallallahu alaihi wasallam ó bá wá bá nẹ́bì kátà ọlọ́run kó máa bá fastadhanat ó wá gba yọ̀ǹda lọ́dọ̀ ànẹ́bì àǹtẹ́ǹkìhà pé kó wọn ọkọ mi fa so àwọn afáfi gbé ọrọ yìí lé lórí wípé olóyún olóyún gẹ́gẹ́ bí ara yẹn tó bá ti bímọ ó ti parí ìdá ìdá láti sọ ohun àti ìbọn sórí ìdádò ìdá <laughs> ni àlàyé ni lórí ìdá. alhamdulilayi bàbá wa fàtàlá Sheikh Usman Anufaweey àwọn nọ́mbà yẹn ju ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olókóde torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ni wọ́n ọ̀rọ̀ yẹn ń dàrú mọ́ lọ́wọ́ n ti mi lọ́kàn rẹ tólótóló yẹn a máa yẹjú ẹ̀ láàárọ̀ yìí tọ́ra àwọn kan bẹ tọkọ wọn bá ti kú oṣù mẹ́rin ni wọ́n la pé ah, oṣù mẹ́rin àjọ mẹ́rin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá níwà lónúlé ah twenty one days wọ́n bàbá ẹ̀ta bóyá twenty one days náà bóyá ó mú àbí òmu àwọn afọ́ ọmọ yanjú ẹ̀ fún wa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nísìnyí tábà padà dé àwọn afọ́ àwọn Sheikh Anufaweey wọ́n sì wà ń kalẹ̀ láti máa bá yanjú ọ̀rọ̀ nípa òpó ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbà padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem kúrò pé ń gbádùn gbogbo àlàyé táwọn afọ́ àwọn Sheikh Uthman Anufaweey tí wọ́n ṣe fún wa nípa ọ̀rọ̀ òpó hmm, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o gẹ́gẹ́ bí mo bàbá àwọn kan máa sopọ̀ twenty one days àwọn kan máa ṣe twenty forty one days ṣé ọtọ̀ súnà bẹ́ẹ̀ kọ́kọ́ yẹn kú twenty one days ó ti bẹ́ sí gbòòrò forty one days ó ti bẹ́ sí gbòòrò sọ́tọ̀ súnà bẹ́ẹ̀. naam alhamdulilayi rabbil alamin a dúpẹ́ fún ọlọ́run alhamdulilayi ọba tí ó ti parí ètò rẹ̀ wa tammat kalimatu rabbika sidqan wa adla ọ̀rọ̀ ọlọ́run ó ti sí ilé ẹ̀. ododo si ni déédé sì ń bẹ dọ́gbadọ́gba ni. àwa náà rí i pé Quran two verse two three tí a kan yẹn ó ti sọ iye ìgbà tí obìnrin ó lò oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá kò díjọ́ kan bí àwọn olówó ni tí wọ́n gbé olówó ni tí wọ́n kan ó gbọ́dọ̀ lo mẹ́rin yẹn àti ọjọ́ mẹ́rin yàtọ̀ sí olóyún gẹ́gẹ́ bá olóhun tá a sì ṣàlàyé yìí náà wọ́n ní májẹ̀mú ti ń bẹ́ńbẹ́ òun ni kó jẹ́ pé ó bí i ní ntí a rí ta lè identify èèyàn kì í ṣe pé mo lóyún gbà tó fi dákẹ́ ẹ̀jẹ̀ dídì ti wá wálẹ̀ náà àbí bá ṣe ẹran wálẹ̀ náà tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ dídì àbí bá ṣe ẹran ló wálẹ̀ yóò kọ́ntínú kíka ọjọ́ yẹn tó fi po mẹ́rin àti ọjọ́ mẹ́wàá. ṣùgbọ́n tó bá yẹ pé oyún wa bàjẹ́ ọkọ̀ kù sáré rẹ̀ yẹ ọkọ̀ oyún wa bàjẹ́ àti ah, ti gbàgbọ́. àwọn ah, kò parí oko o. Hmm, yóò lóṣù mẹ́rin ni pé. ẹni yóò lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹni tí yóò bí tá a fi sọ pé wọ́n ti parí oko ó bí ní alẹ́ identify ẹ̀kọ́ mọ́ ní èèyàn lélẹ́yìí àríyí hmm. pé èèyàn lélẹ́yìí. adérọ́pò dé. adérọ́pò dé sọtá bá rí bẹ́ẹ̀ lẹ́yìn pé tí igi òdòdó bá ti wà kò di kò sí ti ń jẹ́ twenty one days nínú sharia islam kò sí ti ń jẹ́ forty one days nínú sharia islam oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ dákun nínú àwọn ọ̀rọ̀ tẹ́ wá sọ gẹ́gẹ́ bí táwa náà máa ń gbọ́ gbòòrò ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ní àwọn òṣèyàwó aláriwo àbí àwọn kan jọ ń gbé ni àwọn ṣe mọ̀mí mẹ́ni ẹ ń bẹ̀rẹ̀ láti padà sí orígun ìgbéyàwó ẹni tó sopó tí orígun ìgbéyàwó yìí bá ti mọ́jẹ̀mú ìgbéyàwó yìí bá ti pé gbogbo yìí tó kù pátí lókù tá à ń ṣe. ṣẹlá islam ní pé fáńkì ǹhúnná bí ìdínà àlè ìnà nọmba one ẹ fẹ́ àwọn ìyàwó pẹ̀lú ìyọ̀ǹda àwọn ará aláṣẹ rẹ̀ ìyàwó tí bàbá ti mọ̀ táwọn aláṣẹ rẹ̀ mọ̀ tó lọ tọrọ rẹ̀ ẹ wá wà lórí pé ẹ ṣayẹyẹ ẹ ṣayẹyẹ ọmọ kínní ọmọ kejì ọmọ kẹta sọ́dún kọ́wọ́tì iná nílà hmm. ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn tí a ń pè ní èmi a máa ń pè ní bride gift kéṣowó orí àràyàn hmm. ẹ̀yìn a fún ìyàwó ní ẹ̀bùn ni inú mọ́jẹ̀múnù ó wá ti fún abẹ́ẹjọ́ lásán ọlẹ́ ọ̀rọ̀ ṣẹ̀ lásìlámù faramọ́ hmm. lẹ́yìn ìgbà tá a ti rí ẹ̀yin méjèèjì njọ́ tó lọ fẹ́ yọjú sáwọn àwọn aláṣẹ bàbá èèyàn bíi mẹ́rin márùn ti wà ní pálọ́ tí hmm. a kì í sọ wípé twenty one days máa lò torí pé àṣàyẹyẹ kètí kóṣù pé kò kóṣù wà kò no no no èyí tó jẹ́ dandan nù. ìwà bẹ̀bẹ̀ fẹ́ torí ẹ̀ four months and ten days òun ni hmm. ká tó ló mo fẹ́ sáré yẹn kankan bẹ́ẹ̀ àǹfààní wo ló so mọ́ gẹ́gẹ́ bíi pé àti bọ́ sí ìdádò òǹkà ọjọ́ yìí tó fẹ́ káàkà pé nítorí kíni kí ló dé tó fi rí bẹ́ẹ̀ àǹfààní tó so máa pọ̀ gan o nínú usulul tashri wọn a máa sọ fún wa wípé tí ọlọ́run bá pa àṣẹ tá a bá rí ìdájọ́ ọlọ́run ẹ̀nà ó lè tá a bá mọ kí ni fáídà rẹ̀ wọ́n sọ wípé àsìbáàbù tá a bá mọ wọn ní ńlá nígbà míì wọn ní méjèèjì náà túra wọn ìyẹn ni pé ó já mọ rírì tó fi ní ká ṣe wọn wá ní kò sí bá a ṣe lè mọ tó Ọlọ́run nìkan ló lè mọ tán ó ní ẹ kírun nǹkan tó kàn sọ ni pé náà sọ látàtẹ́ ní alifasha wal munkar wọn ní sábàbù ni lá ó tún jù bẹ́ẹ̀ lọ èyí táwa lè rí ló sọ fún wa bẹ́ẹ̀ wá ní gbogbo àṣẹ Ọlọ́run pópó tá à ń sọ yìí ní àǹfààní tó ṣùgbọ́n nu Kùránì ó tọ́ka sẹ́yìn ọ̀kan bẹ́ẹ̀ ó ní kò tọ́ sí àwọn obìnrin an yakatumna kan pamọ fi arhami inna nti benu bu won won gudo pamọ a ma wo pe nbe lenu mi ti mo lo wi pe ah en se bi ko ti bi mo so gbodo so pe ni o bi mo ko bi mo o ju be lo ninu eni ninu afani eni ni wi obirin to si bi mo oko le ku ko mo mo wi pe nkan ti duro so ni pari osu yi ah ah o gbodo mo àmọ́ ká ní gbàrà tọkọ kú lọ fẹ́ lómi yóò padà lọ́gbọ́n mọ ọba fọ́sùn tí ò ní mọ̀ wípé òun ti gbé oyún ọkọ sára àmọ́ yún nínú ní wọn lánà àǹfààní tó wà ń ni wípé nínú ìmọ̀ lónìí yìí wọ́n gbé jáde nínú ìmọ̀ sáyẹ́nsì wọ́n sọ fún wa wípé tí obìnrin bá láṣepọ̀ pẹ̀lú ọkùnrin wọ́n ní ó dàbí kọ̀ǹpútà tó ní kóòdì ni ọkùnrin tóbìnrin ń bá ṣepọ̀ mọ́ nínú sísítẹ̀mù ẹ̀ ó ti ní kóòdì nínú ẹ̀ ọ̀rọ̀ tí mi wá yóò sọ yóò wà lórí iná tó wà lórí kínní wọ́n ní kóòdì yìí ọkùnrin tó ti súnmọ́ yẹn ó ti mọ̀ ọ́ tọkùnrin mi bá ṣèṣì lọ súnmọ́ gbàrà ń fa ikú ògìgì tẹ́ wọ́n sọ pé ọkọ tó kọ̀ ló sàṣì kò sì sàṣì ńgbà tó sopó nítorí pé o fẹ́ fi wrong code sí kọ̀ǹpútà àbí sí fóònù ìsídà tó bá jáwọ́ yóò padà lọ́ọ̀kà rẹ̀ fún ẹ̀ wọ́n wá ní báwo ni kóòdù yìí ṣe wá lè delete wọ́n ní ó kéré jù ó lo oṣù mẹ́ta ká pé obìnrin àtọkùnrin jọ láṣepọ̀ lénìí àwọn méjèèjì wa káwọ́rọ̀ kóòdù yìí sì máa máa wà nínú system rẹ̀ fún oṣù mẹ́ta ó máa máa delete ní twenty nine point díẹ̀ díẹ̀ so ẹ rí i pé oṣù kìíní oṣù kejì tábà tàbísẹ̀ wọ́n máa lọ súnmọ́ bíi ninety wọ́n wá ní tí ó fi kú kò lè tán láyé ìyẹn ló máa ń fa kéèsì pé ó rè pò ń rí ó lè sọ pọ́dún mẹ́wàá àwọn oníkanrin so lab tí ó bá wò ó wò kò lè tán ẹni tó súnmọ́ obìnrin kóòdù sísẹ̀mù ò lè tán lára ẹ̀ mọ́ tí ó fi lọ bọ́ lọ́hùn àmọ́ kó tó lè mọ́ dààmú ẹ̀ ó dìgbà tó bá dìlí kùtùkù bíi ten point nine point nine nine point yẹn ìyẹn ò lè tán mọ́ so nine point yẹn wá ní ìyẹn ni ẹ rí i pé àṣírí tí ń bẹ́ẹ̀ bí ó pé tọ́ onítọ́ kọ́kọ́ lẹ́nu oṣù mẹ́ta kúrú mẹ́ta ìmọ́ra mẹ́ta ló ní ó ṣe so that is kóòdù yẹn á ti wọlé tó bá lọ fẹ́rẹ̀ mi kò ní fún problem hmm. àmọ́ wọn fẹ́ lọ fi rán kóòdù sí hmm. kọ̀ǹpútà òun náà kẹ̀ wọ́n ní ó da ẹmọ Islam wọ́n ní ó da agbọ́ ti ẹni tọ́ kọ́kọ́ lẹ̀ tẹni tọ́ kọ́ tó wá ní oṣù mẹ́wàá àtijọ́ mẹ́wàá ńkọ́ tó bá jẹ́ yẹn ni wọ́n ní ni scientifically wọ́n sọ fún wa wípé tí nǹkan ìbànújẹ́ bá wá bá obìnrin kóòdù yẹn ó pamọ́ sínú ara ẹ̀ yóò sápamọ́ fún rẹ̀ lẹ́ẹ̀kan náà ni ó disappear kó tó lè jáde padà ó di a month and some days so ọkùnrin kú gbára yéyéyéyé olólùfẹ́ mi olówó rí mi tó bá ti wí bẹ́ẹ̀ kóòdù yẹn ti sápamọ́ hmm. yóò wá lo oṣù kan àtàwọn ọjọ́ mélòó kó tó jáde padà hmm. yóò ṣe àwọn abẹ̀rẹ̀ sí ní delete ah, for three months ọ̀rọ̀ tí mi sọ mo print out tí mo lọ ṣe kútbà ní david mo pin fáwọn èèyàn gbà yẹn scientifically so nú àwọn àǹfààní ẹnu wọ́n sì fẹ́ jẹ́ ká mọ̀ pé obìnrin kó mọ̀ kó fi hàn wípé ẹni à ń jọ ń jẹ ẹni à ń jọ ń mu tá à ń jọ ń daṣọ kan náà bora tá à ń jọ ń sori ibùsùn kan náà tá à ń jọ ń gbẹnu síra tá à ń jọ ń ṣe gbogbo nǹkan tá à lè bẹ́ẹ̀ lómi ṣe mọ́ wá lọ fi hàn wípé mọ̀ pé èèyàn lọ hmm, hmm, hmm. fi dárò fi dárò fi kẹ́dùn so ó jẹ́ nú àwọn àǹfààní ẹ̀dà hmm. àwọn oṣù tá a fẹ́ lò so ó wá ku hidad tọ́lọ̀ má gbà wọn láàyè ní Masha so gbogbo eléyìí tá a sọ yìí àlẹ́ ẹ̀dà la ṣe ń kọ́kọ́ fọ́ yẹn kò sí twenty one days o kò sí forty days o. four months and ten days. Masha Allah. tẹ̀lé tó bá jẹ́ pé olóyún ni ẹ̀rọ bá ṣe ṣàlàyé. ọ̀rọ̀ lẹ́gbẹ́ ẹgbẹ́ olólùfẹ́ wa tí a ń gbádùn ètò Ramadan Kareem. àwọn afáwà Sheikh al-Imam Uthman an àwọn náà ni wọn ti ń bá wa yàn nana gbogbo àwọn ọrọ yìí látẹ̀ẹ̀kan kọ́lọ̀ musa jari bàbá pẹ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ilaha a lọ sókè lọ́wọ́ nísìn sẹ́ni gbàtà bá padà dé ìṣẹ́jú márùn péré náà lókù ìṣẹ́jú márùn yẹn láàrin márùn yẹn méjì sọ nípa alihidadi yẹn sọ fún wa yẹn ntọ́wá fẹ́ ṣe àti àwọn àjọ sóyìngbà náà ẹ jẹ́ ká lọ sókè náà ẹ padà sórí ètò Ah, <laughs> ẹni pé tòótọ́ ní yìí ó tún yàtọ̀ díẹ̀ torí pé àrí pé tòótọ́ ó tún mú yányán ni àwọn afáwà Sheikh Uthman An-Nafawi àwọn náà ni wọ́n ń bọ́ ayán àná ọ̀rọ̀ nípa ìdà wàlhídàrú látàárọ̀ ẹ tí wọ́n yanjú ọ̀rọ̀ ìdà fún wa ó rẹ̀ ti yé wa nípa bá àti sopó ewé lẹ́pẹ́ ní ìdáàdì yẹn ìdáàkọ̀ ẹ̀ bá fáwọn jàmáà láàrin ìṣẹ́jú díẹ̀. alhamdulilayi rabbil òun ni tí olóyìnbó ń pè ní mooring so tó bá níyẹn mọ̀ m-o-u-r tó bá ní mooring ìyẹn ni pé ó ń dárò ó ń kẹ́dùn so obìnrin tó ń ṣe ìdà yìí tó ṣe èyí tó dájú ní nínú ilé ọkọ tí ò bá sí ibi tí wọ́n jọ ń gbé tí ò bá sí tó gbé jáde ńbẹ̀ a sì ti sọ fún wa pé ó bẹ̀rẹ̀ látijọ́ tí ọkọ ti dákẹ́ ìdádùn wa ni àwọn nǹkan tó jìnnà sí gẹ́gẹ́ bí àsìkò ní ṣókí wọ́n fẹ́ kó jìnà sí gbogbo tí ń jẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ kó mọ́ múra kò sí kọ́lọ̀ àmọ́ kó mọ́ lọ lo kọ́lọ̀ tó máa ṣe fẹ́fẹ́ yòrò hmm. Islam sọ pé dandan black o kò sì sọ pé dandan white hmm. àmọ́ kó jìnà sí àwọn colored tí ó máa attract tó wà attractives tó máa máa pe àkíyèsí hmm. àwọn èèyàn kò gbọ́dọ̀ lo gold kò gbọ́dọ̀ lo silver gbogbo earring necklace gbogbo àwọn léṣiléṣi yẹn ó gbọ́dọ̀ pa ti ń gbà yẹn kò gbọ́dọ̀ tọ́jú kò mm. gbọ́dọ̀ kò gbọ́dọ̀ mm. make up àdìsí wa kódà arábìnrin kan tí ń sopó lọ́wọ́ tó wá bá nẹ́bi pé ojú òun máa ń gbè èyí tó máa ń lójú ń gbè tó dàbí pé ó fẹ́ bẹ́ yẹn mm. òun sì ń lọ́wọ́ sóhun lè lọ ànẹ́bi ni ó máa lọ wọ́n ló pẹ́ ànẹ́bi pé so kó jìnà sí àwọn nǹkan ẹ̀ṣọ́ tẹ́lòmí ó fi rí tó rà nínú tàrífù istilahi nínú terminology definition fún hidad lọ́dọ̀ àwọn oníkéwú wọ́n ní òun ni kí obìnrin ó jìnà sí in tí ó jẹ́ kọkùnrin mi ò rí láríyẹ hidad nìyẹn kó jìnà sí tó mi ò fi rí láríyẹ tó fi wọ́n ó tẹ̀ ṣe báyìí ó mọ̀ wù mí so ní ṣókí nìyẹn kò wá ní pé kó mú mẹ́rin o bàbá ẹ dákun sọ fún pé aṣọ mẹ́rin pé ìbéèrè kan o ẹ dákun ẹ jẹ́ ń sáré yanjú ẹ o ṣé nù àwọn bòmí ń bẹ tẹ́ ibi tó kó bá ń jòkó báyìí tó yẹ pópó ní máa ń jòkó ń bẹ pé ah, ẹ tẹ á lọ kí ibi tó ju jòkó yẹn wọn lẹ́nu kankan gbọdọ̀ jòkó ń bẹ kódà nígbà tó bá parí opó gan wọ́n fẹ́ fi sí àyẹn wọ́n fẹ́ fi ṣe sàrà wọ́n dàsọ tí ń wọ ni kò gbọ́dọ̀ change ẹ̀ aṣọ ni wọ́n fi sára ẹ̀dá pẹ̀lú àyànjú ẹ̀. tó ọlọ́run jẹ́ kí a rí pẹ́kọ́ dúpọ̀ sàlékún dáadáa hmm. àsìkò náà sí fún wa hmm. nítorí ó kó bo opó yìí pọ̀ ọlọ́run ò fi opó ni olóko lára hmm. òfin ni tó kàn fẹ́ ká ṣe islam bí islam ṣe tún máa ń mú fúyẹ́ ara wọn ìran wọn ti ṣe kànáàbí tó dé a sì ráwọn nǹkan tó ń ṣe mùsùlùmí títí dì sí tí wọ́n sì máa ń ṣe àwọn ọ̀ràn míì tọkọ bá kú wọn lọ fárí ìyàwó ni wọ́n ní àfi kó sùn lẹ́gbẹ̀ẹ́ òkú ọkọ rẹ̀ hmm. ó ní ọjọ́ tó fi sùn yóò ti rà bẹ̀rẹ̀ òpó ṣùgbọ́n ṣe rí gbogbo ibi tó kó bójú òkó sí kámọ́jòkó sí kó ń ṣe ṣẹ̀rí Islam abọ́ tó fi bá fi jẹun ká nígbà tó karùn sáàrùn lápé ni nígbà tó ń sáàrùn síbi tó bá fi jẹun ẹnìkan gbọ́dọ̀ ló èyí kó mú aṣọ méjì kó mú mẹ́ta tó bẹ́ẹ̀ wá fẹ́ jáde kó lọ fi ṣe sàrà kò ti sin ti ń jẹ́ bẹ́ẹ̀ o hmm tó ìjọ tó bá jáde wọn ni ó mọ́sùn mọ́jú gbogbo àwọn àgbààgbà lé àpótí wọn mọ̀ wá yin ilé kan náà wọn mọ̀ wá já ní kó kò sí ti jẹ́ bẹ́ẹ̀ so àwọn nǹkan tá a kan fẹ́ kó jìnnà sí ni ẹ̀ṣọ́ pef gbogbo àwọn nǹkan yẹn. ọlọ́fọ́ sàjárí pé wọlé ànábì lọ́dọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ̀n o pẹ̀lú ògbóná àfàwà Sheikh Hanifa wọn tún bọ̀ lẹ́ẹ̀kan sí wọn tún bá yanjú àwọn ọ̀rọ̀ kan náà tó ta kókó ṣùgbọ́n kó tó di pé ẹ lọ bàbá mo ní àwọn ẹ̀bùn fún yín àkọ́kọ́ lẹ́jẹ̀ ń bẹ̀rẹ̀ báyìí sẹ́rí hmm. alukùránì bàbá wa aláṣẹ àtòdàlẹ́sẹ̀ standard insurance consultant limited bàbá wa alhaji wa professor ahmad olani salahuddin àwọn náà kó kùránì fún wa rẹpẹtẹ wọn làwọn àlejò tó máa ń wá láwọn àfa ńlá ńlá tó máa ń wá kà máa fún wọn kùránì wọn máa bá wọn fi sì tìláwà then àwọn tó bá jẹ̀bùn wọn náà ká fún wọn kùránì ẹ jẹ́ fún ẹ̀yin ní méjì tó rẹ̀ láwọn ọmọ lè ẹ jẹ́ fún yín ní méjì. masha allah fajaza allah khairan. amina sẹ́ni tún wá fún yín ẹ jẹ́ fún yín t-shirt kan náà tó yín nísìn látọ̀dọ̀ bàbá náà ni signature nù kánú iléeṣẹ́ wọn náà lélẹ́yìn náà t-shirt wọn ni. iléeṣẹ́ náà ni kò ní wálẹ̀ o. ẹ jẹ́ fún yín ní face cap láti iléeṣẹ́ wọn náà ni standard insurance consultant limited àwọn náà tún ní ẹ jẹ́ fún yín ẹ máa wá fún yín ní ẹ jẹ́ fún yín ní aṣọ ọ̀pá márùn-ún àbọ̀pá márùn-ún náà ni mẹ́mẹ́bẹ̀ àbọ̀pá mẹ́fà dẹ̀ ni ọ̀pá mẹ́fà ni máa bẹ́ẹ̀ Ankara, àǹkárá ah. ọ̀pá mẹ́fà ni ọ̀pá mẹ́fà ni torí mọ̀ pé àwọn àjẹ́ ọmọ wò yí lọ́ọ̀kan báyìí wọ́n mọ̀ àwọn pé ṣé àfáwà ní mú nǹkan àfáwà rí sáàfò ní mú nǹkan àfáwà rí bẹ́ẹ̀ yìí tẹ́ wà àǹkárá mọ̀ pé àwọn àjẹ́ kan bá fi dáàbò lẹ̀ báyìí. <laughs> Masha Allah jazakallahu khair. ṣe àyẹ̀tùn wa bàbá wa Professor Ahmad Ọlá ní Salahuddin ẹnsa àǹkárá yẹn baba wa ìyá wa alhaji wa sọlá kadija sọlá àwọn ni wọn ní yín. Ah, Ọlọ́run bá ṣe mm. dáadáa fún un mm. bàbá wa gbígbàdúrà. ẹ tún wá gba ẹgbẹ̀rún márùn yóò máa látọ̀dọ̀ wa eh, Ahmad bàbá náà ọlọ́mọdé wọn máa padà sí ibú gbogbo ìgbà ni wọ́n ń dúró tiwa ọlọ́run dàgbọ́n wọn máa padà sí ibú láéláé ǹtẹ́ bàbá mi ṣe ni pé àwọn ẹlòmíràn tún wá ní ìbéèrè torí àráyè nára tán dérí ọ̀rọ̀ olókóde nígbà ní dààmú àwọn ẹ̀ńsọ kúrúkú lọ́kàn àwọn èèyàn ẹ bá ń sọ nọ́mbà yẹn fáwọn ará ilé ẹlòmíràn tó bá láǹfààní àti pè yín wọn á lè béèrè ìbéèrè tí ò wọn kó torí pé wàá zero eight zero five five five four. 49 4260. again ẹ bá ń kan sí. zero eight zero hmm. fifty five four nine four two sixty. tọ́ nọ́mbà àfáwà Sheikh Anufaweey náà lẹ ti gbọ́ yẹn ẹ wá bá ń ṣàdúrà fáwọn tó bùn alẹ́ bùn àti iléeṣẹ́ yìí ọlọ́mọdé ó bàjẹ́. gbogbo àwọn tí wọ́n kó ẹ̀bùn wa àti iléeṣẹ́ tí a wà Ati àwọn afáwà àgbà tí wọ́n ń darí ètò àti gbogbo crew tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ ọlọ́mọ jama máa padà Amin. Alikum dada dáadáa ọlọ́mọ ṣàṣe Rabbana afurga náà sọ̀rọ̀ wa thabbit aqdamana wa sunna ala al kafirin. Amin. Rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama taslima amin subhana rabbika rabbil izzati wa salamun ala al-mursalin walhamdulillah adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọba tó fún wa ní ètò tòní náà yẹjú nírọ̀rùn ọlọ́mọṣà gbà fún wa ní bàdà á pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá bẹ́ẹ̀ láti bàbá pẹ̀fẹ́sọ ahmed ọláníyì salahudeen ọlọ́mọjọ bàjẹ́ fún yín láéláé apáda síbà apáda síbà ọmọjọ tọ́ sí yín láéláé ìyá wa alájà wa kharija sọọlá láti lọ amẹ́ríkà àdúpẹ́ pọ̀lọ́wọ́ yín o wa alájà wa kudrat kọ́lé towó ìyá náà ti ní ìyá wa kọ́lé towó ẹ̀bùn tí wọ́n náà ti délẹ̀ ah, Allahu Akbar ọlọ́run níjẹ́ ìmọ̀ padà sí ibú ọlọ́run bá ń fẹ́ràn yín o ọlọ́run bá ń dúró tì yín ajá àwọn ọmọ sọ́dọ̀ olúwa tó yẹn láti abẹ́kúta òdúpẹ́ púpọ̀ àwọn náà ká sọ fún wa ọlọ́run sábà dúró tì yín ọlọ́run bá wà pẹ̀lú yín o ọlọ́run ní fi yín sílẹ̀. bàbá wa alhaji wa Abdul Latif Ọ̀yáṣíkù àti ìyàwó wọn wọn ni a máa ṣàdúrà fáwọn tó wa alhaji wa Zikirullahi